ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkòrí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni dídàgbà sí ẹ̀kúnrẹ́rẹ́ kristi a ó kà látinú ìwé éfésù orí kẹrin ẹsẹ̀ ìkẹẹ̀dógún tó kà báyìí pé ṣùgbọ́n a ó máa sọ òtítọ́ pẹ̀lú ìfẹ́ a ó máa dàgbà nínú rẹ̀ ní gbogbo ọ̀nà nínú Kristi tí í ṣe orí nígbà tí a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọdékùnrin ó ní gbogbo àmúyẹ àti ohun gbogbo tí ènìyàn nílò láti di ọkùnrin àgbàlagbà ṣùgbọ́n kò ní di ọkùnrin àgbàlagbà yìí títí ìgbà tí ó bá dàgbà sókè. So gẹ́gẹ́ bí ọkùnrin tí ó ti dàgbà yóò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí kò lè ṣe nígbà tí ó jẹ́ ọmọdé yóò sì lè mójútó ọ̀pọ̀lọpọ̀ nǹkan bákan náà ni a ó lè kọ́ láti lè dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ ewu ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọdé kò lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí onígbàgbọ́ a ò retí pé kí a wà ní ọmọdé fún ìgbà láéláé ṣùgbọ́n láti dàgbà láti dàbí àròlé Ọlọ́run ẹ̀kúnrẹ́rẹ́ àmúyẹ wa ó ní Kristi tí a ti ṣe lógo a ò lè rìn nínú ẹ̀kúnrẹ́rẹ́ ògo Kristi títí di ìgbà tí a bá dàgbà sí àwòrán rẹ̀ bí a bá ṣe ń dàgbàsókè nínú ẹ̀mí tó bẹ́ẹ̀ ni ìfihàn Kristi nípa ayé wa yóò máa pọ̀ sí bẹ́ẹ̀ náà sì ni ẹran ara yóò máa dòkú nínú ayé wa a rí nínú àyọkà wa lónìí pé ọ̀nà láti dàgbà sí ẹ̀kúnrẹ́rẹ́ Kristi ni láti máa ṣe àmúlò gbogbo òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà ní dídàgbà sí ẹ̀kúnrẹ́rẹ́ Kristi eléyìí tí onígbàgbọ́ tí ó ti kọ̀ láti dàgbàsókè kò lè rí gbà bóyá nítorí ohun kan tàbí èkejì ọmọdé tí a bí kọ̀ láti dàgbàsókè láti di àgbàlagbà bóyá nítorí àìlera tàbí nítorí àrùn irú ọmọ bẹ́ẹ̀ kò ní lè ṣe àwọn ohun tí àgbàlagbà ń ṣe láéláé ọ̀pọ̀lọpọ̀ ìdí ló wà tí onírúurú ènìyàn kì í fi dàgbà sí ẹ̀kúnrẹ́rẹ́ Kristi a ó máa kẹ́kọ̀ọ́ lórí díẹ̀ lára àwọn ìdí wọ̀nyí ní àwọn ẹ̀kọ́ tó ń bọ̀ ẹ máa lọ sínú ayé lénìí máa rántí wípé ètò Ọlọ́run fún ọ ni láti di àwòrán Kristi àti láti dàbí Kristi lẹ́kùnrẹ́rẹ́ a lè rí eléyìí nínú ìwé Jòhánù kínní orí kẹrin ẹsẹ̀ kẹtàdínlógún jẹ́ kí ìmọ̀ òtítọ́ yìí kí ó darí rẹ sínú ìdàgbà ti ẹ̀mí àdúrà dúpẹ́ lọ́wọ́ Olúwa fún oore ọ̀fẹ́ tí o rí gbà láti jẹ́ ẹni tí ó nípa nínú ìgbé ayé tọ̀run sọ fún ọlọ́run láti ràn ọ́ lọ́wọ́ láti máa rìn ní ìmọ̀lára òtítọ́ ẹni tí o jẹ́ nínú Kristi ní orúkọ Jésù àmín. àyọkà wa láti inú bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà Yorùbá yìí ní ẹ̀mejì lọ́sẹ̀ yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bá wa lọ láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ rántí ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé máàkù orí kẹta àti orí kẹrin ẹ máa bá wa kà lọ. máàkù orí kẹta jésù tún wọ inú ilé ìpàdé lọ ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ àwọn kan wà tí wọ́n ń sọ bí yóò wu ọkùnrin sàn ní ọjọ́ ìsinmi kí wọ́n lè fi sùn ó wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé. dìde dúró ní àárín àwùjọ. jésù bá bi wọ́n léèrè pé. èwo ni ó dára láti ṣe ìrànlọ́wọ́ ni tàbí láti ṣe ìbàjẹ́ ní ọjọ́ ìsinmi láti gba ẹ̀mí là ni tàbí láti pa ẹ̀mí run ṣùgbọ́n wọn kò fọhùn jésù wò yíká pẹ̀lú ìbínú inú rẹ̀ sì bàjẹ́ nítorí pé ọkàn wọn le ó wá wí fún ọkùnrin náà pé na ọwọ́ rẹ ó bá nà á ọwọ́ rẹ̀ sì bọ̀ sípò lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn Farisí jáde lọ láti gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn alátìlẹyìn Hẹ́rọ́dù lórí ọ̀nà tí wọ́n yóò gbà pa á Jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yẹra lọ sí ẹ̀bá òkun ogunlọ́gọ̀ ènìyàn sì ń tẹ̀lé e wọ́n wá láti Gálílì àti Jùdíà àti Jerúsálẹ́mù láti Idumíẹ̀ àti apá ìlà oòrùn odò Jọ́dánì àti agbègbè Tírè àti ti Sídónì ogunlọ́gọ̀ ènìyàn wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí wọ́n gbọ́ ohun tí ó ń ṣe ó bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n tọ́jú ọkọ̀ ojú omi kan sítòsí nítorí àwọn ènìyàn kí wọ́n bàbà fún un pa nítorí ó wo ọ̀pọ̀lọpọ̀ sàn tó bẹ́ẹ̀ tí àwọn aláìsàn ti ara wọn kí wọ́n lè fi ọwọ́ kàn án nígbà tí àwọn ẹ̀mí èṣù bá rí i wọ́n á wólẹ̀ níwájú rẹ̀ wọ́n á máa kígbe pé. ìwọ ni ọmọ ọlọ́run. kíkìlọ̀ ni ó máa ń kìlọ̀ fún wọn gan kí wọ́n má ṣe fi ohùn. lẹ́yìn náà ó wá gun orí òkè lọ ó pe àwọn tí ó wù ú sọ́dọ̀ wọ́n sì tọ́ ọ lọ ó bá yan àwọn méjìlá ó pè wọ́n ní àpòstélì kí wọ́n lè wà pẹ̀lú rẹ̀ kí ó lè máa rán wọn lọ wàásù kí wọ́n lè ní àṣẹ láti máa lé àwọn ẹ̀mí èṣù jáde àwọn méjìlá tí ó yàn náà nìyí símónì tí ó sọ ní pétérù àti jákọ́bù ọmọ sébédè àti jòhánù àbúrò rẹ̀ ó sọ wọ́n ní boanage ìtumọ̀ èyí tí í ṣe àwọn ọmọ àrá àti anderu filipi bartolomeu matthew àti Thomasi jacob ọmọ alfeu tadeu àti simoni ọmọ ẹgbẹ́ ìbílẹ̀ kenani àti judas iskariotu ẹni tí ó fi jésù fún àwọn ọ̀tá rẹ̀ lẹ́yìn náà jésù wọ inú ilé lọ àwọn ènìyàn tó péjọ tó bẹ́ẹ̀ tí òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò fi lè jẹun nígbà tí àwọn ẹbí rẹ̀ gbọ́ wọ́n jáde lọ láti fi agbára mú nítorí àwọn ènìyàn ń wí pé. orí rẹ ti dàrú ṣùgbọ́n àwọn amòfin tí wọ́n sọ̀kalẹ̀ wá láti Jerusalem sọ pé. ó ní ẹ̀mí bẹ́ẹ̀lì sẹ́búlù àti pé nípa agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Jésù wá pè wọ́n sọ́dọ̀ ó fi òwe bá wọn sọ̀rọ̀ pé. báwo ni Sátánì ti ṣe lè lé Sátánì jáde bí ìjọba kan náà bá gbé ogun ti ara rẹ̀ ìjọba náà yóò parun bí àwọn ará ilé kan náà bá ń bá ara wọn jà ilé náà kò lè fi ìdí múlẹ̀ bí sátani bá gbógun ti ara rẹ̀ tí ó ń bá ara rẹ̀ jà kò lè fi ẹsẹ̀ múlẹ̀ a jẹ́ pé ó parí fún un ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó lè wọ ilé alágbára kan lọ kí ó kó dúkìá rẹ̀ láì jẹ́ pé ó kọ́ de alágbára náà mọ́lẹ̀ nígbà náà ni yóò tó lè kó ilé rẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé gbogbo ẹ̀ṣẹ̀ ni a ó dáríjì àwọn ọmọ ènìyàn àti gbogbo ìsọkúsọ tí wọ́n lè máa sọ. So ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ àfojúdi sí ẹ̀mí mímọ́ kò lè ní ìdáríjì láéláé ṣùgbọ́n ó jẹ̀bi ẹ̀ṣẹ̀ títí láé. jésù sọ èyí nítorí wọ́n wí pé ó ní ẹ̀mí èṣù nígbà tí ó yá ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ wá wọ́n dúró lóde wọ́n bá ránṣẹ́ pé àwọn ènìyàn jókòó yí i ká bá sọ fún un pé. gbọ́nà ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ ń béèrè rẹ̀ lóde. ó dá wọn lóhùn pé. ta ni ìyá mi àti arákùnrin mi nígbà tí ó wo gbogbo àwọn tí ó jókòó yí i ká lọ́tún lọ́sì ó ní. ẹ̀yin ni ìyá mi àti arákùnrin mi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ohun tí ó wu ọlọ́run òun ni arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi. máàkù orí kẹrin jésù tún bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn lẹ́bàá òkun ogunlọ́gọ̀ ènìyàn péjọ pọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó fi ní láti bọ́ sínú ọkọ̀ ojú omi kan ó bá jókòó níbẹ̀ lójú omi gbogbo àwọn ènìyàn wà ní èbúté wọ́n jókòó lórí iyanrìn ó bá ń fi òwe kọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé. ẹ fi etí sílẹ̀ ọkùnrin kan jáde lọ láti fúrúgbìn bí ó ti ń fúrúgbìn lọ díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà àwọn ẹyẹ bá wá wọ́n sà jẹ irúgbìn mìíràn bọ́ sí orí òkúta tí erùpẹ̀ díẹ̀ bò lórí láìpẹ́ wọ́n yọ sókè nítorí erùpẹ̀ ibẹ̀ kò jinlẹ̀ nígbà tí oòrùn mú ó jó wọn pa nítorí wọn kò ní gbòǹgbò tí ó jinlẹ̀ wọ́n bá kú irúgbìn mìíràn bọ́ sí orí ilẹ̀ ẹlẹ́gùn nígbà tí ẹ̀gún dàgbà ó fún wọn pa nítorí náà wọn kò so èso irúgbìn mìíràn bọ́ sí ilẹ̀ tí ó dára wọ́n yọ sókè wọ́n ń dàgbà wọ́n sì ń so èso òmíràn ọgbọ̀n òmíràn ọgọ́ta òmíràn ọgọ́rùn lẹ́yìn náà jésù ní. ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. nígbà tí ó kú nìkan àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn méjìlá béèrè ìtumọ̀ àwọn òwe tí ó fi ń sọ̀rọ̀ ó bá sọ fún wọn pé. ẹ̀yin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba ọlọ́run ṣùgbọ́n bí òwe bí òwe ni fún àwọn ẹlòmíràn tí ó wà lóde kí wọ́n bá a lè la ojú sílẹ̀ ṣùgbọ́n kí wọ́n má ríran kí wọ́n gbọ́ títí ṣùgbọ́n kí òye má yé wọn kí wọ́n má bàa ronúpìwàdà kí a má bàa dáríjì wọn. ó wá wí fún wọn pé. nígbà tí òwe yìí kò yé yín báwo ni ẹ ó ti ṣe mọ gbogbo àwọn òwe yòókù afúrúgbìn fúrúgbìn ọ̀rọ̀ ìròyìn ayọ̀ àwọn wọ̀nyí ni ti ẹ̀bá ọ̀nà níbi tí afúrúgbìn ọ̀rọ̀ náà sí àwọn tí ó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà Sátánì wá ó mú ọ̀rọ̀ tí a ti fún sínú ọkàn wọn lọ bákan náà ni àwọn ẹlòmíràn dàbí irúgbìn tí a fún sórí òkúta nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ náà wọ́n á fi inú dídùn gbà á ṣùgbọ́n nítorí tí wọn kò ní gbòǹgbò nínú ara wọn àkókò díẹ̀ ni ọ̀rọ̀ náà gbé nínú wọn nígbà tí ìyọnu tàbí inúnibíni bá dé nítorí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á kùnà àwọn mìíràn dàbí irúgbìn tí a fún sórí ilẹ̀ ẹlẹ́gùn wọ́n gbọ́ ọ̀rọ̀ náà ṣùgbọ́n ayé àti ìtànjẹ ọrọ̀ àti ìfẹ́kùfẹ́ mìíràn gba ọkàn wọn ó sì fún ọ̀rọ̀ náà pa kò sì so èso àwọn mìíràn dàbí irúgbìn tí a fún sórí ilẹ̀ rere àwọn yìí ni ó gbọ́ ọ̀rọ̀ náà tí wọ́n gbà á tí wọ́n sì so èso òmíràn ọgbọọgbọ̀n òmíràn ọgọọgọ́ta òmíràn ọgọọgọ́rùn-ún. Jésù bí wọ́n pé. ènìyàn a máa gbé fìtílà wọlé kí ó fi igbá bò ó tàbí kí ó gbé e sí abẹ́ ìbùsùn mo ṣe bí lórí ọ̀pá fìtílà ni a ń gbé e kà nítorí kò sí ohun tí a fi pamọ́ tí a kò ní í gbé jáde bẹ́ẹ̀ ni kò sí ohun ìkọ̀kọ̀ kan tí a kò ní í yọ sí gbangba bí ẹnikẹ́ni bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. ó tún wí fún wọn pé. ẹ fi ara balẹ̀ ro ohun tí ẹ bá gbọ́ irú òfin tí ẹ bá fi ń ṣe ìdájọ́ fún ènìyàn ni a ó fi ṣe ìdájọ́ fún ẹ̀yin náà pẹ̀lú èlé nítorí ẹni tí ó bá ní a ó tún fi fún un sí i ẹni tí kò bá sì ní a ó gba ìbá díẹ̀ tí ó ní lọ́wọ́ rẹ̀. ó tún wí pé bí ìjọba ọlọ́run ti rí nìyí ó dàbí ọkùnrin kan tí ó gbin irúgbìn sí oko ó ń sùn lálẹ́ ó ń jí ní òwúrọ̀ irúgbìn ń hù ó ń dàgbà ní ọ̀nà tí ọkùnrin náà kò mọ̀ ilẹ̀ fúnra ara rẹ̀ ni ó ń mú kí ohun ọ̀gbìn so èso yóò kọ́ rú ewé lẹ́yìn náà èso rẹ̀ yóò gbó nígbà tí ó bá gbó tán lẹ́sẹ̀kẹsẹ̀ ọkùnrin náà yóò yọ dòjé jáde nítorí pé àkókò ìkórè ti dé. ó tún béèrè pé. báwo ni àbá ṣe ṣe àlàyé ìjọba ọlọ́run tàbí òwe wo ni àbá fi ṣe àkàwé rẹ̀. ó ní. ó dàbí wóró mustadi kan tí a gbìn bí ó tilẹ̀ jẹ́ pé òun ni ó kéré jùlọ nínú gbogbo irúgbìn ṣùgbọ́n nígbà tí a gbìn ín ó dàgbà ó wá tóbi ju gbogbo ewébẹ̀ lọ ó ní ẹ̀ka ńláńlá àwọn ẹyẹ wá ń tẹ́ ìtẹ́ wọn sábẹ́ òjìji rẹ̀. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ irú òwe bẹ́ẹ̀ ni jésù fi ń sọ̀rọ̀ ìyìn rere fún wọn gẹ́gẹ́ bí òye wọn ti mọ láti lè gbọ́ kì í bá wọn sọ̀rọ̀ láì lo òwe ṣùgbọ́n nígbà tí ó bá ku òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ a máa túmọ̀ gbogbo rẹ̀ fún wọn. ní ìrọ̀lẹ́ ọjọ́ náà jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí a lọ sí èbúté ní òdìkejì òkun wọ́n bá fi àwọn ènìyàn sílẹ̀ wọ́n mú un lọ pẹ̀lú wọn nínú ọkọ̀ tí ó wà àwọn ọkọ̀ mìíràn wà níbẹ̀ pẹ̀lú ìjì líle kan bá dé omi òkun bẹ̀rẹ̀ sí bì lu ọkọ̀ tó bẹ́ẹ̀ tí omi fi kún inú rẹ̀ jésù wà ní ẹ̀yìn ọkọ̀ ó fi ìrọ̀rí kan rọrí ó bá sùn lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ jí wọ́n ní. olùkọ́ni o kò tilẹ̀ bìkítà bí a bá ṣègbè sínú omi. ó bá dìde lójú oorun ó bá afẹ́fẹ́ wí ó wí fún òkò pé pa rọ́rọ́ afẹ́fẹ́ bá rọlẹ̀ ìdákẹ́rọ́rọ́ bá dé ó bá bi wọ́n pé. ẹ ń ṣe lójo bẹ́ẹ̀ ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. ẹ̀rù ńlá bà wọ́n wọ́n bá bẹ̀rẹ̀ sí bi ara wọn pé. ta ni èyí tí afẹ́fẹ́ àti òkú ń gbọ́ràn sí lẹ́nu. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tabi www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.